àwọn of course ọba ni ọba òun dárin àwọn eh, mẹ̀kúnnù ló máa dúró àwọn tó jẹ́ èèyàn gidi ló máa tẹ̀lé. ọ̀dà oòdùà wá sọ fún Ọ̀rànmíyàn pé oh, wábì kan gbà eh, lọ. Eh, wípé gbogbo àwọn ẹgbẹ́ ti lọ kí ló dúró ń ṣe hmm. ló ní òun ò fẹ́ ilẹ̀ tó ń jogún fún òun fẹ́ wá tóun lọ hmm. lòun náà wá tiẹ̀ lọ. ibo ló wá lọ. ìgbà yẹn ló lọ lọ lọ lọ lọ́nà ọ̀dà omi ọba hmm. ọba ìbàrìbá ọba ìbàrìbá òun ni ìlú ẹ̀ ṣe wà ní bọ́dà hmm. ọba ìbàrìbá ní nànànànànà kó tẹ̀síwájú ó lọ sọ ọ̀yọ́ ilé hmm. uh, which is uh, with the boundary with the tapa or something mm. like that you see ó tún kúrò ń bẹ ó lọ sí ọ̀yọ́ ìgbò ọ̀yọ́ ọ̀rọ̀ oríṣi méje ṣáà ni ọ̀yọ́ tó kan tó wà wà ní àgọ́ àgọ́dọ̀ ọ̀yọ́ lélẹ̀ àgọ́dọ̀ jàràdá. Hmm. kí ló dé tó fi ń pè ní ọ̀yọ́ ṣó ní nǹkan kan ṣe pẹ̀lú Ọ̀rànmíyàn ṣé wọ́n dífá fún un pé tó bá dé nǹkan kó pẹ̀lú ọ̀yọ́. Eh, àní nù ó ní ìbàrìbá ló dífá fún un wípé ibi tí ó jẹ́ ibùdó ẹ̀ ó ló sì wà níwájú lọ́hùn kó tẹ̀lé ejò. kó máa tẹ̀lé ejò. ejò yẹn òun ni wọ́n ń pè ní onídòfò yìí. Hmm. onídòfò yìí. òun làwọn ìmọ̀lá ń wọ́ṣípà ti àti ayétọrọ mm. ẹni tí ń bá ṣẹlẹ̀ ní ẹni ilé wọn máa lọ gbó ní odòfò oh. jáde ni a sọ fún wọn kẹlẹ ni mm. up till now. a sọ fún wọn nǹkan tó ṣẹlẹ̀ ìdí tó fi ṣẹlẹ̀ nǹkan tó máa ṣe sí. pátápátá ejò lọ́dọ̀ ń jẹ́ onídòfò yẹn onídòfòyì mm-hmm. ó dáa onídòfòyì onídòfòyì uh-huh. nígbà tí wọ́n dífá fún Ọ̀rànmíyàn wípé kó máa tẹ̀lé jò ibo ló wá tẹ̀lé jò yẹn dé dìgbà tíjò bá disappear tíjò bá ti kó orí òkè on the hilly place mm. which is a, a rather slippery. Mm ibẹ̀ ló tẹ̀lé ìjòdè. ibi tó bá débi kan tó ń yọ tó bá débi orí òkè kan tó ń yọ. wípé a mọ̀. tejò bá pòórá. làwọn àwọn ọmọ ẹ̀dẹ́ sọ pé bàbá ibi ìyọ̀ ń yọ̀ hmm. ló rántí pé ibẹ̀ ni wípé bó ṣe rí nìyẹn ibẹ̀ lẹ́ẹ̀ máa dé sí that's it. About bá tẹ wọ́n bá dó síbẹ̀. that bá tẹ down down count for the first Ọ̀yọ́. ló bá ló bá ló di Aláàfin níbẹ̀. Uh, no hmm. it's not Aláàfin of Ọ̀yọ́ it's Aláàfin of Ife, because when he went back to Ife, his combined brothers unanimously gave him Ife. Hmm. Only ni wọn ló ti ń jẹ Aláàfin Aláàfin ẹyọ kan ṣoṣo ló wà ní gbogbo ilẹ̀ yorùbá òun ló wà nílé Ifẹ̀ yẹn. òun ló wà ní Ifẹ̀ nígbà tó wá dé Ọ̀yọ́ nígbà tó dé ilẹ̀ tó ń yọ̀ ó dó síbẹ̀ ó di ọba ń bẹ̀ ó di ọba ń bẹ̀ ó kọ́ ààfin tiẹ̀ síbẹ̀. ó di Ọ̀rànmíyàn ń bẹ̀. ó di Ọ̀rànmíyàn ń bẹ̀ hmm. ó dẹ̀ kọ́ ààfin tiẹ̀ síbẹ̀. kò dẹ̀ wá fagbára dúró náà ń bẹ̀ because jagunjagun ni òun ló ń fọmọ ẹjọ́ yẹ ó tún wá fi àjàká wọ́n tún fi tẹ̀dó síbẹ̀ tí ayé. ọmọ tó bí ń bẹ wọ́n tún wọ́n tún fi tẹ̀dó. síbo. sí Ọ̀yọ́. ó fi Ọ̀yọ́ ilé ó fi àjà nígbà tó tó dé tó tó kọ́ ààfin tó dé tó tẹ Ọ̀yọ́ dó ó fi àjàká síbẹ̀ ó fi jẹ aláàfin aláàfin bẹ̀ lọ́yọ̀ọ́ ó kó ń bẹ bẹ́ẹ̀ ó tún tẹ̀síwájú ọmọ ẹ̀ tí owó tó wà nù ìyàwó ẹ̀ wà nù kí ló kọ ìyàwó ẹ̀ ní. ní Benin Ẹ̀rínwándé Ẹ̀rínwándé ó dáa Ẹ̀rínwándé ńgbà tí òun lóyún ńgbà tí aláàfin ọ̀rọ̀ míyàn máa fi kó òun ní Benin ńgbà tó bímọ ọmọ yẹn ta ni ọmọ náà O ni wọn ń pè ní ọwọ mi ti ka. ọwọ mi ti ka. ẹ kò lè sọrọ odi ni. odi nígbà náà. odi ni kò lè sọ̀rọ̀ wọ́n á ránṣẹ́ sífẹ̀. wípé ọmọ tí wọ́n bí kò lè sọ̀rọ̀ hmm. so àwọn ni wọ́n fi rán adigi adigi eh, ọlọ́tọ̀ àná ọ̀dà wọ́n rán wọn lọ. láti fẹ́. àwọn ló ń dífá fún tó ń ṣe everything fún. tó ń ṣètọ́jú ọmọ yẹn bẹ́ẹ̀. tó ń ṣètọ́jú ọmọ títí tọmọ fi lè sọ̀rọ̀. ọwọ́ mi ti ká so níjọ́ kan ló ń bá àwọn adigi tayo. Hmm. ló bá pariwo ọwọ́ mi ti ká ó sọ yorùbá. ó ń bá àwọn olùtọ́jú ẹ̀ àwọn ẹ̀mẹ̀wá àwọn ọlọ́tọ̀ àti àwọn tí wọ́n rán àwọn adigi tí wọ́n adigi tí wọ́n rán láti Ifẹ̀ tó ń tọ́jú ẹ̀ <coughs> hmm. ó ń bá wọn tayò ló bá bú sí ó bú lọ́hùn ló bá ìgbà tó win ó ń pa mhm. bó ṣe bù ú tó win ló fò sókè pé ọwọ́ mi ti ká ojú gbogbo èèyàn bá dá wípé kí ló sọ yẹn àwọn adigi Yorùbá ló kọ́kọ́ sọ ní láyé ẹ̀. Mm. ìyẹn túmọ̀ sí pé àwọn tó wá láti Ifẹ̀ tó ń tọ́jú ẹ̀ tó ń dúró tì í mm. wọ́n ń sọ Yorùbá sí. no for the mere fact pé òun ló kọ́kọ́ sọ given the fact pé wọ́n ń sọ èdè míì bẹ́ẹ̀ why Yorùbá why not another oh understand me oh, yeah, why not another language why not Benin itself. ó kàn tiẹ̀ jáde lẹ́nu ẹ̀ pé ọmọ mi ti eh, ka. that's it ìdí tí wọ́n ṣe ń pè ní ewéka nìyẹn. ewéka làwọn àwọn obìnrin tí ò gbọ́ mọ̀túnmọ́ ẹ̀ wọ́n wá corrupt ẹ̀ sí ewéka ewéka however tó bá dé palace benin lẹ́ni ọwọ́ mi ti ka ni wọ́n ń pè hmm. ní àwọn kọ̀ọ̀kọ̀. ọwọ́ mi ti ka. Hmm, ọwọ́ mi ka. ó dà ó dàgbà síbẹ̀. kò jáde ń bẹ̀ rí. ó di ọba síbẹ̀. bẹ́ẹ̀ ni láti inú oyún tó ti wà yẹn ló ti dọba. ló ti dọba kò sẹ́ni kankan tó gun orí oyè eh, yẹn. òkúrò mm, mm, mm, ni wọ́n ń pè é. òkúrò. òkúrò eh, gbadé. ó kọ ibo nìyẹn. no ọmọọba ìbíní àkọ́bí ló ń jẹ́ òkòrò hmm. orúkọ ìbíní ni. nígbà tí wọ́n bí tí bàbá ẹ̀ kò ní bìíní tó fègùn lẹ̀ ń bẹ̀ kò sẹ́nì kankan tó gorí ìtẹ́ yẹn. dèní eléyìí kò tí ì sí. oyún inú ló wà lórí ìtẹ́. bẹ́ẹ̀ni. nígbà wọ́n bí wọ́n gbadele lórí. wọ́n gbadele lórí. ó tilẹ̀ jẹ́ pé ó yọ di ó sì wà ní ipò ọba náà. ọba ní í ṣe. Hmm. ọba ni. títí tó fi bẹ̀rẹ̀ sí ibẹ̀ ló dàgbà sí ibẹ̀ ló kú sí. ibẹ̀ ló kú sí. nígbà ó kú ńkọ́. ọmọ ẹ̀ tún gbé. wọ́n gbé òkú ẹ̀ lọ síbo. ilé Ifẹ̀. wọ́n lọ sin sí Ifẹ̀. bẹ́ẹ̀ni. Ifẹ̀ ni wọ́n sin sí dèní lẹ́nu. títí di títí di ọba thirty thirty three or thirty four. Òfèràmí ọba mẹ́ta péré ni wọ́n ti sìn sí tàrí ní gbogbo ọba benin. ẹ̀yọ̀ òfẹ́rà mi kú sí Calabar. òfẹ́rà mi ló gbá ẹsẹ̀. ló gbá ẹsẹ̀ ìwọ náà ó mọ. ó mọ mi iye bẹ́ẹ̀ ò ní àwọn ìbò hmm. tí wọ́n ṣe ń ṣe kúṣe tán jí gbogbo kíní tán wá sí tí wọ́n lọ bá ní ìṣẹ̀ sí Calabar. Hmm. so nàgbà ẹsẹ̀ ó kú sí Calabar ọmọ tí nàgbà ẹsẹ̀ bí ìyẹn tún jọba then grandson náà ló wá síbi ọ̀nà kí n sọ à. Eweka hmm. the second ni ọmọ tí Òfìràmì bí. Hmm. They call him Eweka àìgbókò Ọbasin Eweka. Orúkọ náà ni àìgbókò Ọbasin. Orúkọ tiẹ̀ nìyẹn. Hmm. Ṣé kí n ṣe orúkọ yẹn? Ó dáa, mo mọ̀ gbà. Lóòkó kan rí. So a Igbo kọ Ọbasin ló bí Akensua Akensua hmm. ló bí Erédùàwà Erédùàwà ló bí tó wà lórí oyè yìí. ló bí tó wà lórí ìyẹn jẹ́ pé láti orí Everanwe òun ni Everanwe bẹ̀rẹ̀ láti orí Everanwe ni wọ́n sin sífẹ̀. bẹ́ẹ̀ni which is not too long ago two hundred years ago. Mm. kí ló dé you are you are amused. ó yà mí lẹ́nu. you be amused. ó surprise ẹ. ó yà mí lẹ́nu. òun mm, rèé. ó ní wọn fi ṣe fi òun lò fẹ́ràmì tí wọ́n pè ní bá ń sọ̀rọ̀ fẹ́ràmì wọ́n bú sẹ́kùn ni díye mm. ní ilé ni wọ́n sun ẹkún ni wọ́n òfẹ́ràmẹ́ tí wọ́n bá ń sọ̀rọ̀ wọ́n máa ń sunkún òfẹ́ràmẹ́ ni. wọ́n fẹ́ràn ọba yẹn. ah pọ̀pọ̀. wọ́n ti ẹ̀ pé ńgbà tí àwọn òyìnbó dé wọn ò rí mú òun fúnra ẹ̀ ló jáde síta. ọ̀rẹ́ bá wò bá àìgbó àìgbó àìgbọ́ba sínwín àìgbọ́ba sínwín ló ń jẹ́ ẹ̀wẹ́ka. Mm-hmm. kejì. ní nineteen fourteen oní thirty seven ọba ní Benin Akínṣúà rèé ọmọ tó bí. Mm. which means Akínṣúà Akin. Sua, Akin akin ìgbà yẹn bá ń pa kí wọ́n dé. eléyìí tó wà ń bẹ̀ ò ní kí lórúkọ ẹ̀ kí lórúkọ ẹ̀ ẹ̀wù ààrẹ hmm. bẹ̀tà wọn à ń pè bẹ́ẹ̀ ẹ̀wù ààyè ni wọ́n máa ń pè so bẹ̀tà wa mọ̀. ẹ̀wù ààrẹ. ẹ̀wù ààrẹ ní jẹ́ tó o bá pè bẹ́ẹ̀ wọ́n ní yes you know what you are talking about wọ́n mọ̀ bẹ̀ṣọ́ mọ̀ pé kọ́mẹ̀ntì wọn ti ń rè ń rè bá wọ́n bá eléyìí Solomon kí lélẹ̀ ìgbín mi ò rí kéré àìgbókò ọba sí. ìgbín náà gbódò à. àìgbókò àìpòfo nígbà tí Ọ̀rànmíyàn padà délé orúkọ tí ń jẹ́ lélẹ̀. àìpòwo. a kì í pòfo ó kọ ọ̀yàn mìíràn kan ni because ó ti pòfo Olóyìnbí ní ah. wọ́n wá bàbá ẹ̀ wá ní nẹ́ẹ̀fà àìpòfo àwa òpòfo kámárì òun ló fi fọ̀pá ẹ̀ lé lọ́wọ́ ọ̀pá àṣẹ. kó padà kó máa ro kó máa ro kó máa rúùm àwọn brọ́dà ẹ̀ lọ is the youngest one ló dẹ̀ ń rù ló gbogbo wọn òun ló kéré jù àbí kò yẹn sìn hmm. but òun lọ́lọ́run gbàṣẹ lé lọ́wọ́.